alhamdulilah ọpẹ́ fún Ọlọ́run ọba wa alladhi amarana bi ibadatihi fi buyutihi almasajid ọba tí ó pa wá láṣẹ tó ní ká máa lọ mọ́sálásí ká máa lọ lè kírun fún òun ọlọ ọba yìí ó ti mọ̀ pé ààrẹ orí ń bẹ láyé àti lọ́run ló fi darí wa gba mọ́sálásí ilé rẹ̀ tọkọ sérí ilé rẹ̀ wasalaatu wasalaamu ala sayidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kó bá muhammad wa ala alihi wa sahabi ajma'in kọba gbogbo àwọn ará alẹ́ àtàwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa èyí tá a fẹ́ gbéyẹ̀wò lénìí lérí ètò wa fiqhu dalil òun náà ni asbabul khilaf fi masajidina wal hululu lahu kí ni àwọn nǹkan tí ń fa wàhálà láwọn mọ́ṣáláṣí wa kí ni àwọn tí ń fa ìkùnnú láàrin àwa tá a jẹ́ mùsùlùmí tá a jọ ń kírun mọ́ṣáláṣí kí ló dé tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí lè ní àsọ̀kan kí wọ́n láwọn àbáyọ tí ó jẹ́ àlè sọ̀kan òun náà la fẹ́ gbé yẹ̀wò alimasajidu la gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́nà ajé àti nítòsí ká lè pé gbogbo ilé tí wọ́n ti pè mọ́sálásì Allahu tabaraka wa ta'ala li ibadati ti ọlọ́run ọba Allah ló ní ibi àti kalẹ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ibi àti nfẹ̀rí kanlẹ̀ fọlọ́n tá a ti ń kírun ni wọ́n ń pè mọ́sálásí irun òun náà ní nǹkan tó pàtàkì jùlọ tá a máa ṣe mọ́sálásí ẹ̀wọ́ ara àwọn mọ́sálásí yìí ọlọ́run fi rinlẹ̀ náà lọ Kùránì yìí pé òun nìkan lòun ní o ẹni filẹ̀ ẹlẹ̀ ẹni kò dìde mọ́sálásí tó bá ti filẹ̀ tán ó ti kó ń tiẹ̀ ó ti dìtọ́ lọ ọlọ́run sọnù Kùránì a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ni wa annal masajida ọlọ́run bá ní gbogbo àwọn mọ́ṣáláṣí tàbí nǹkan yẹn èmi nìkan mo ní o ẹni bá kọ àbọ̀filẹ̀ ńlẹ̀ ó ti bùn mí ó ti di tèmi òun àwọn àgbẹ̀sán lọ́rùn lérí ní tó ṣe yẹn àmọ́gbà tó ti filẹ̀ ẹlẹ̀ tó ti kọ́ mọ́ṣáláṣí ó ti kó ń tiẹ̀ lèlá ọlọ́run lèmi mo ní o fala tad'u ma'a Allahi ahada ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ mọ́ wá ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ wá máa pe orúkọ ẹlòmíì èmi nìkan náà ni kẹ́ máa gbé tóbi èmi nìkan náà ni kẹ́ máa pè Allahu akbar ọlọ́run ló tóbi jù Allahu akbar ọlọ́run ló tóbi jù ọlọ́run lórúkọ mi nìkan ni kẹ́ máa pè mbẹ́ ẹ máa pè okòrókò ẹ lòmíì nínú àwọn ẹ̀dá mi tí mo dá Suratul Jinn láti rí ọ̀rọ̀ tí ń sọ yìí seventy two aya eighteen ọlọ́run ti ń fìdí ẹ̀ yìí pé òun lòun ni mọ́sálásí mọ́sálásí tá a wí ẹ̀yọ́ màyá pàtàkì láwùjọ wa nítorí pé ibi tẹ́nì kọ̀ọ̀kan wọ̀ ma mọ́ ni especially àwa tá a jẹ́ ọkùnrin àwa ọkùnrin àgbọ̀dọ̀ lọ masalasi lójúmọ́ ọmọ èkì ọlọ àgbàlagbà ọlọ ọ̀ràn yẹn ni fọkùnrin kọlọ masalasi masalasi yẹn akọọ́lẹ̀ fáwọn ọkùnrin àtobìnrin àmọ́ obìnrin kì í yẹn fún un ẹ rí ọkùnrin dandan ni nítorí ọkùnrin ni ṣe lóru

wọ́n máa gbọ́ lọ́n tóbi láàárọ̀ wọ́n máa gbọ́ lọ́n tóbi nírọ̀lẹ́ wọ́n máa lọ mọ́ṣáláṣí lóòrèkóòrè àwọn èèyàn rẹ̀ ti ń bẹ láàrin yín wọ́n máa lọ mọ́ṣáláṣí àwọn ẹni tá a wí látòlè ihim tìjára òwò tí wọ́n ń sọ ní dí wọn lọ́wọ́ láti lọ mọ́ṣáláṣí wàlà bẹ́ẹ̀ ọ̀nà àǹdẹ̀kẹ̀rẹ̀lá lẹ́yìn náà títà rírà àwọn ò ní dí wọn lọ́wọ́ láti lọ lè rántí ọlọ́run ní mọ́ṣáláṣí ọlọ́mọṣá fà wọn náà sínú àwọn ẹni rẹ̀ sọ́tún nọ́ọ̀rù Quran twenty four ayah thirty six lọ́lọ́run ti ń di oyé wa ipe mọ́ṣáláṣí ibi àlọ́ láàárọ̀ tá a lọ lọ́sàn-án tá a lọ lálẹ́ ni ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa kí ló wá dé tó wá dé pé mọ́ṣáláṣí lè ní ó wá di ààyè tọ́pọ̀lọpọ̀ ń sáńbẹ̀ ipe mi ò ní lọ mọ́ṣáláṣí o torí pé mi àti àwọn jàmá àní wàhálà èmi àti imam àní wàhálà èmi àtọ̀rẹ́ mi kan àní wàhálà kí làwọn ti ń ṣokùnfà wàhálà mọ́ṣáláṣí ibi tá a gbọ́dọ̀ mọ́dẹ ó ti so mọ́sẹ̀mí wa kọ́dà ìlọ mọ́sálásí ó lóore ju ìlọsọ́jà lọ ìlọsọ́fíìsì lọ torí ìrun gan la wá kí láyé ibi tá a sì ti kírun yẹn nínú mọ́sálásí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run lè wá pọ̀ ọ̀pọ̀ wá papọ̀ ọlọ́run bá dà wá pọ̀ ó sọ wá di olùgbàgbọ́ òdodo ó wá sí wa lọ́rẹ̀ ara wa ó sì wá lọ́mọ ìyá ara wa ọlọ́run bá ní innamal mu'minuna ikhwa ọlọ́run ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ tẹ́ ẹ fẹ́rí kalẹ̀ fún mi mọ́sálásí ọlọ́run bá ní ọmọ ìyá gbogbo yín o ẹ má jà o ẹ má jà o ẹ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ o ẹ má fa wàhálà láàrin ara yín o suratul hujurat Quran forty nine aya ẹlẹ́ẹ̀kẹwàá lọ́lọ́run ti sọ fún wa yìí pé ọmọ ìyá ni gbogbo àwọn tá à ń kẹrun mọ́sálásì limada khilaf lẹ́ni lẹ́yìn tá a ní tara wa tá a sì ní bu ẹnu eré atẹ́gùn la wa yìí ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásì ọ̀sẹ̀ tù látara àwọn tí ń ṣẹlẹ̀ bóyá nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbí nípa ọ̀rọ̀ ayé ومن أسباب الخلاف في المساجد ẹ̀yọ́ أيامي yá mi nínú àwọn nǹkan tí ń fa àwọn lọ́lọ́tọ̀ kémi ọlọ́lọ́tọ̀ kápá níṣepọ̀ tí ń fa ọ̀pọ̀lọpọ̀ ìyapa nínú mọ́ṣáláṣí wa alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tá àyè inú ìmáàmù rẹ̀ rí kọ̀fù káyàn lè máàmù sí mọ́ṣáláṣí ìmáàmù tó competent kò ní mà kò ní láyàkáì kò ní wà ọ̀pọ̀lọpọ̀ wa lénìí àákàn yan ìmáàmù tó wù wá ni ẹlòmíì ipò bàbá rẹ̀ lọ́jẹ́ bàbá rẹ̀ ti kó ń bẹ́ òun náà ló sì kàn ìbáàsì máma kankan ní dráìfà tí ọba ti ma mọ́tò wa yóò darí mọ́tò wọ gbóni ìmáàmù tí ọba ti kéwú tí kéwú òye tí onílà akáyì tí ò ní wà gbogbo àwọn jama yẹn yóò darí wọn wọ gbóni wàhálà ọmọ wa ṣẹlẹ̀ mọ́ṣáláṣí ẹni bá ní màláfi jẹ ìmáàmù kìí ṣe ogún ìdílé kìí ṣe pàwọ̀ àkàn àkàn kòjọ àkàn ní lágbájá la fẹ́ yàn ìbá àmàmà ntọ́yẹ kó fi ṣe ìmáàmà ntọ́yẹ kó máa fi jẹ̀lẹ̀ ìmáàmù anabi ni yahoo mulkaw ma akara ohun mulkitabi la anabi ni gbogbo ẹ̀yin ìjọ tẹ́ bá bára yín ládùúgbò kan ẹni tí ó jẹ̀lẹ̀ ìmáàmù yín lẹ́ni tó mọ kuraani ka jùlọ láàrin yín akara ohun àwọn èèyàn tó mọ kuraani pọ̀ amẹni tó mọ ka jùlọ lẹ́kitabi la òun lẹ́ fi jẹ̀lẹ̀ ìmáàmù ìta anabi filẹ̀ fún wa fàyín kánú fil qira'ati sawa anabi ni tó bá jẹ́ pé àwọn tó mọ kuraani pọ̀ àwọn tí wọ́n sì mọ kùránì kà wọ́n sì wàá máa kà gbogbo wọn máa kà bákan náà anabi ní fa àlámuhum anabi hmm, ní fa àlámuhum bí sunna ẹ wà wẹ ni tọmọ sunna jù láàrin àwọn tọmọ kùránì kà ẹ wà mẹni ẹ wà mú ẹni tọmọ sunna ìtumọ̀ ẹni pé tọmọ àdìsí tọmọ nípa àdìsí torí pé alukurani àti àdìsí là fi ṣẹ̀sìn nínú mọ́ṣáláṣí lọ́wọ́ Muslim Imam Muslim ló gba àdìsí wa ẹ̀yọ́ máa wa nínú ẹ̀sìn wa àjẹ́ pé ẹni tó ń da mọ́sálásí lólè ní òun náà ni kí ìmáàmù kọ́ máa mà kéwù kí ìmáàmù máa gbèsè yìí òun gan fún rẹ ọmọ tẹ̀sìn ni a ṣe ọmọ tẹ̀sìn ni a máa ṣe látara bẹ́ẹ̀ gbogbo àwọn tẹ̀sìn bá ti yé táwọn bá ń kírun mọ́sálásí àwọn máa sọ fún pé ìmáàmù tó ń ṣe wọn dáa ìmáàmù tó ń wúyan kọ̀rẹ́ẹ̀tì ọlọ́run sọ báyìí anábì sọ báyìí látara bẹ́ẹ̀ wàhálà ọmọ ṣẹlẹ̀ mọ́sálásí àbáyọ òun náà ní kí gbogbo ìmáàmù bọ́ọ̀ lágbára nírọ̀lẹ́ kọ́ ọmọ lọ lálẹ́ ọmọ lè yọ kéwúké nítorí pé ọ padà máa dá wàhálà alẹ́ tó o bá ń sọ̀rọ̀ tí o sì ní ẹ̀sìn àbọ̀ ń takò ẹ̀sìn àbọ̀ ń takò tó wà náà lọ́kọ̀ọ́rọ́ àti sunna torí pé mọ́tíláṣí yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa wá bẹ́ẹ̀ àfàgbà ó tó lẹ́yìn rẹ̀ ò ní mà níjọ́ jimá ó máa ṣe kútúbà òdìdí àfàlà ó wà láàrin èrò ò mà bọ́ ọba tí wọ́n sọ̀sọ́ kó sọ àwọn máa sọ fáwọn èèyàn pé ń tàn sọ wọn correct látara bẹ́ẹ̀ ọ wà dá wàhálà alẹ́ tó sì wá mà tó competent tó o ṣàlékún mímọ̀ o ṣe research ọlọ́lẹ̀ wádìí nípa àwọn nǹkan tó yẹ kó mọ̀ ọ wá dúró lérí pé ìta kéènà tó ìdádí ti tó tànàwíyà ti tó kódà bẹ́ẹ̀ yẹn lọ yunifásitì kò tí ì tó ó tó máa tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa ni alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì aṣirku billah ká máa ṣẹbọ nínú mọ́ṣáláṣí àbí ká máa kọ́ ọ̀yàn bí wọ́n ṣe máa ṣẹbọ sọ́lọ́ nínú mọ́ṣáláṣí ó lè jẹ́ ìmáàmù ní ṣẹbọ fáwọn èèyàn ó sì lè jẹ́ ìmáàmù dúró déédéé àwọn ni wọ́n sọ fún ìmáàmù pé àwọn ò ní tò lẹ́yìn rẹ̀ tó àbá ṣe bọ́ fún wa ẹbọ làwa fi sáyé ńlẹ̀ Yorùbá táwa wà wọ́n mọ̀ wá da ìmáàmù láàmú pé bó ṣe wà yẹn lọ́kàn ní àdúrà nìkan ní ẹ máa ṣe kò ní gbé nǹkan kò ní fún yín tá a fi wẹ̀ kò fún wa nǹkan tá a dàjẹ́ kò fún wa nǹkan tá a so má kò sí tá a rì mọ́lẹ̀ ọkàn kan jẹ́ ìmáàmù lásán yóò lé àdúrà àdúrà àdúrà kí wọ́n wá kù yìí sì ń fọ ìjọ wa nínú mọ́ṣáláṣí lẹ́nu àwa kan dúró lérí pé la ilaha illallah nìkan lágbàgbọ́ ọlọ́run nìkan láti dúró tì àdúrà nìkan láti mọ̀ sí àwa kan dúró mọ́ṣáláṣí pé o yìí a kẹrun bàbá wa níṣòro àṣàjò tàlọ́wà kọ̀rẹ́ tinú àwa méjèèjì tí ìmáàmù bá ń ṣe bọ tí sì ń sọ fún wọn pé ká máa ń ṣe bọ tí ń sọ̀rọ̀ ẹ bọ tá a sì rí ti ń ṣe tá a wá sọ fún tí ò túbà kò sẹ́nìkan tí ó kírun lẹ́yìn rẹ̀ ẹnìkan ò ní kírun lẹ́yìn ìmáàmù ẹlẹ́bọ torí ẹni tí ń ṣe bọ náà nírun ọlọ́run dìídì sọ́fà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run rẹ̀ muhammad gbọ́ ò gbọ́ ò wọ́lákọ̀dé ọ̀hìyà ilayki àti ránṣẹ́ sí ọ mọ́pá ránṣẹ́ sí ọ wa ila alladhina min qablika gbogbo àwọn tí wọ́n ṣíwájú rẹ̀ nú àwọn ànábì ọlọ́run látẹ̀lé ànábì nóò èyí dé gbogbo àwọn ànábì ọlọ́run tá a rán gbogbo wọn náà láti ránṣẹ́ sí ọ wá gbọ́ ò la'in ashrakta tó o bá ní nǹkan míì tó o tún bọ̀ tó o ní nǹkan míì tó o tún gbàgbọ́ yàtọ̀ sáwọ̀ ọlọ́run láyà àbàtọ́ na àmàlùkà gbogbo iṣẹ́ rẹ tó ṣe pátá ni ó bàjẹ́ irun rẹ ó bàjẹ́ àwẹ̀ rẹ ó bàjẹ́ ájì rẹ ó bàjẹ́ zaka rẹ ó bàjẹ́ iṣẹ́ rẹ ó bàjẹ́ ọlọ́run ní yín bá tiẹ̀ jẹ́ yín sì bá sẹ́ẹ̀ jẹ́ wala takunanna wà á gbọ́ wọ Muhammad ọ wàá wà nínú àwọn àwo minal khasirin àwọn tí yóò ṣòfò láyé yóò sì sọ́tù thirty nine sixty five lọ́lọ́run ti ń wọ́nu ànábì bẹ́ẹ̀ nígbà lọ́run sọ ìmáàmù wa ní kẹ́ máa ṣẹbọ ìmáàmù sọ fún yín kẹ́ wá gba ìgbàdí ìmáàmù sọ fún yín pé kẹ́ wá gba gbẹ́rẹ́ ẹ wá ṣe àbùjẹ ìmáàmù ní kẹ́ máa wá sóògùn ìmáàmù ní kẹ́ máa wá gbàwúre ìmáàmù sọ fún yín pé à ilé ayé à àràgbé ni o ìpèsè eríta mẹ́ta là á fi yanjú ẹ ọ̀tọ̀ mọ́ṣáláṣí ọ̀tọ̀ ní ṣòro ọ̀tọ̀ ní bá a ṣe yanjú ṣòro ìmáàmù sọ fún yín pé òun ṣẹgbẹ́ àgbà ọ sọ fún yín ìmáàmù ń dafa ìmáàmù tẹ̀sáàbì ó ní alim lẹ́gẹ́bì lòun ọlọ́run nísìnyí jẹ́ alim lẹ́gẹ́bì ìmáàmù ní alim lẹ́gẹ́bì lòun olóhùn máa kọ̀kọ̀ ìmáàmù olóhùn máa kọ̀kọ̀ pé ẹ wá wo sẹ́ ẹ̀wọ́n sọ àkọsẹ̀jẹ́ ayé yín ẹ̀wọ́n sọ ń tẹ́lẹ̀ ṣe ẹ̀wọ́n sọ ń tọpamọ́ nínú ayé yín ẹ wá fi ìmáàmù ilẹ̀ ẹni iṣẹ́ jálàbí iṣẹ́ àfáà tiẹ̀ ti ń sẹ́nu ẹ dákun ṣé bó sì bá ń ta tíyà ń jẹ ṣé gbogbo yẹn ló sì ń ta nìyà ń jẹ bí ìmáàmù ọba ti tú bá ń bi ẹbọ ẹnìkan ò ní kírun lẹ́yìn ẹ̀ ìmáàmù ìmìṣẹ́ rẹ̀ ìmáàmù ìmìṣẹ́ rẹ̀ àmọ̀ pé ìmìṣẹ́ rẹ̀ iṣẹ́ àwọn babaláwo ìmáàmù lóun kírun fún wa ó lóun bẹ nínú àwọn oníṣẹ̀ṣe ń bá wọn sọdún àdábọ̀ àti àjọbọ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀tọ̀ọ̀tọ̀ lálọ nítorí pé àní tijú rẹ̀ ká máa wá kírun lẹ́yìn rẹ̀ torí nígbà tí òun ti nírun nì àwa náà ò ní nírun tá a bá kírun lẹ́yìn rẹ̀ eléyìí ọjà kí gbogbo mọ́múlẹ̀ yorùbá ká lè ṣe mọ̀rọ́jà mọ̀rọ́jà àtọ́ àfọ́sínà ká lọ lè chẹ́kì ara wa kò sí tá à ń ṣe tọ́pa mọ́ o àwọn èèyàn mà wọ́n sì rí wa gbogbo tó bá ti jẹ́ ẹbọ ká yọ kó nu ayé wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òní ọ̀jẹ̀ kí a lè láṣepọ̀ nítorí pé bàbá ti rí ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù tí olóhùn òfìṣẹ̀ṣẹ̀ ilẹ̀ tó sì lóhùn máa ṣáájú wa àní kírun lẹ́yìn ẹ o lẹ́yìn gbàtà bá ti ṣàlàyé fún tọ́wá lòun ò gbọ́ aláìmọ̀kànṣe ni ìmáàmù mi kéwù tó kéwù yé e nígbà tí kéwù ti yé e yín sìn tó yọ ní bùkátà sí ithbatul hujja kẹ́ ẹ kó tíra lọ lè ba ipi owó wíwá àti ìsọ wíwá àti ìdáàbòbò àti ìmọ̀fẹ́ ga kò sóògùn kankan fún ní ìsìláàmù o àdúrà làá máa ń ṣe fún gbogbo yẹn tí wọ́n ti ń pa nǹkan papọ̀ tí ń lọ nǹkan tí ń lọ nǹkan papọ̀ <laughs> ẹ mọ̀ pé ìmáàmù ò nírun ẹ̀yin náà yẹ nínú tẹ́ bá kírun lẹ́yìn rẹ̀ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa lẹ́ni ẹ̀rí mọ́ṣáláṣí mi tí màmá ti kírun tán àwọn míì àwọn náà tún bẹ̀rẹ̀ irun míì nítorí kí wọ́n mọ̀ pé ẹni tó kírun fún yín yẹn wọ́n ti sọ fún ó sì lóun ọ̀gbọ́ àìgbọ́ rẹ̀ kò ní jí ó nírun ìgbà tó o sì ti nírun àwọn náà ò nírun lẹ́yìn rẹ̀ eléyìí ń fọ wa ló ṣe jẹ́ pé bàbá ń tẹ yẹ̀pẹ̀ tó ń dafa tó ń ṣe sábì mọ́ṣáláṣí rẹ̀ padà fọ́ àwọn yẹn padà kó lẹ́yìn rẹ̀ torí ojú ńlá sí lójoojúmọ́ níjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ àwọn kan ti ń fọ wa tí ń sì ń fa ìkùnsínú láwọn mọ́ṣáláṣí kò sì sábàyọ fún wa àbí ká fi bídíà alẹ̀ ká dì mọ́ súnà wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.